malam tẹ̀mí sọ pé sọ pé à ń ṣe ẹ̀ ń wọn kìrìsìtẹ́nì jà ni kọsẹ bàbá kéwàá kó lọ sọ pé ń bá kìrìsìtẹ́nì jà àní saheed ṣìtù tó jẹ́ ẹjẹǹtì tiyín òun àbí kíláyẹǹtì yín òun ló fa mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó dojú ara wọn kóra wọn àwọn èèyàn bàbá mi kìrìsìtẹ́nì ń bẹnu wọn á lọ sọdún lọ́dọ̀ ìyá agbayì nígbà àsìkò kìrìsìtẹ́nì bá dé ìyá agbayì ó wá sọdún lọ́dọ̀ bàbá kábíyèsí irú àwọn èèyàn báyìí ni wọ́n ń bẹ lẹ́yìn saheed ṣìtù tí saheed ṣìtù ò fi lè ṣe apọ́lọ́jì Empathy ń bá ti ṣe wọ́n wọ̀nran we will come for you and gbogbo àwọn ọlọ́pàá tẹ máa ń lò gbogbo ẹni bàbá akéwùgbà góòdù ti tó àṣírí that's why you are so pain you are in pain ni akéwùgbà góòdù ń sọ fún yín pé ẹ jẹ́ kí ẹ̀sìn ẹlẹ́sìn kó jẹ́ titi wọn let them breathe let the poor people breathe bàbá eh, Tinubu ló sọ bẹ́ẹ̀ let the Christian and ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ let them breathe. kò ní ọ̀rọ̀ sísọ bàbá kí gba góòdù tẹ fẹ́ tẹ bọ́ǹdù ẹ̀ sínú mọ́tò eh, mọ́tò oní oní oní oní tinted window tẹ́ lọ sọ́sọ́gbó did you ever talk about that. kì í ṣe à ń bọ́ sójú eh, orí stage à ń kọ à ń ṣe kírísítẹ́nì àti mùsùlùmí eh, kí lórúkọ ẹ̀ and kìnnìkan tá a náà ń ṣe yẹn ìyẹn ìyẹn ọ̀nà tó jìn nìyẹn ó ti ọ̀nà tó jìn easy way táwọn bàbá wa fi máa ń pèèyàn sójú ọ̀nà Islam nígbà tẹ́yìn ò tí ì délé ayé torí ẹ̀ dàgbà ẹ̀yin lẹ sọ ní tí bàbá Akéwùgbà Gold sọ nìyẹn pé ẹ fún kálukú lẹ̀kẹ́ sìn wọn omi tí àyà yẹn ọ̀bá yé wọ àáfàá tó jókòó lórí social media yẹn ìwọ malam tó jókòó lórí social media ti ò ń bú nítorí ku èèyàn mi náà ní dákọ̀ rẹ o tó ń sọ pé sẹ́ òkè eléyìí lọ́dẹ̀ fẹ́ jẹ́ present but bàbá Akéwùgbà Gold ló ń rí fàásì eléyìí lọ́fẹ́ jẹ́ present òun lọ́fẹ́ kí lọ́fẹ́ máa bọ̀ tọ́fẹ́ o ma ọmọ rọ́ súnà títí yín èmi respect torí mo mọ̀ pé Akeugba Gold máa jù ọ́ lọ dáadáa that's number one number two ni wípé Sunna titi yín báyìí kò fi kò fi justice sílẹ̀ rárá ẹ fẹ́ gbé dà kọjá lórí èèyàn ẹ̀dẹ̀ fẹ́ kí wọ́n gbé dà kọjá lórí yín Sunna tẹ́yìn ṣe nìyẹn ń bò lànà bí ti kọ yín ṣé àyà yìí ò yé yín ni wípé lakum dinukum wàlìyẹ díìnì ìní Akeugba Gold ń sọ fún yín pé ẹ jẹ́ kí ẹ̀sìn ẹlẹ́sìn kó titi wọn let them breathe let the poor people breathe. Baba eh, Tinubu ló sọ bẹ́ẹ̀, let the Christian and ẹlẹ́sìn eh, say, let them breathe. Al-Qur'an náà ti sọ bẹ́ẹ̀ wípé látàṣubọ̀ àbà ahom ẹ má bu àwọn wa wọn torí gbà tí wọ́n bá yíjú padà ba ma bá mọ bu àwọn bàbá yín. Ta ló sọ Ìsìláàmù ilẹ̀ Yorùbá di ẹni táwọn Christian ń bu àwọn Mùsùlùmí Ta ló sọ Ìsìláàmù ilẹ̀ Yorùbá di ẹni tí àwọn oníṣẹ̀ṣe tá àjọ ń gbéra wa lọ sí kóòtù tá à ń búra wa lónìí tí kì í bá ṣe Saheed Shittu àtirú ẹ̀yin tí ẹ̀ ń bẹ lẹ́yìn lẹ́yìn rẹ̀ tẹ́ sọ pé máa jó lọ à ń wẹ̀yìn nígbà tó di pé gbogbo èèyàn jáde ní ìsìn tásìrì Saheed sí tutù ìlàsírí yín náà wá ń tú tẹ̀lé torí tẹ́yìn ń sọ yìí ọjọ́ bí ẹni pẹ́yìn lẹ̀ ràn níṣẹ́ nígbà náà lọ́hùn ọwọ́ àti dé tẹ́lẹ̀ ó ti fẹnu kọ ẹ̀ wá kí wọ́n ẹ justice ẹ fẹ́ kankan gbé Saheed Shittu lọ sílé ẹjọ́ ẹ rẹ̀ fẹ́ kí wọ́n gbé lọ sí court torí ẹ̀ mú oríṣiríṣi àwọn irrelevant examples and irrelevant cases tẹ́ mú wá jáde ká wá máa gbà ká máa gbé jẹ nítorí pé àwa wa ní virus are you kidding are you kidding baba malamu are you kidding káwọ ọgọ ká dẹnulẹ kí Saheed Shittu kó bú ogun àwọn àgbàlagbà lọ kó wá padà wá Nàìjíríà kó wá fẹ́ jókòó sáàrin wa láàrin àwọn wa káwọn èèyàn kan wá ní bí ajá bá rí kinní kan tó bá tí kò bá gbó kìí ṣe gbogbo ajá lọ ara rẹ̀ gbà àwọn máa fojú àwọn máa jẹ́ kí Saheed Shittu just do the needful n tí wọ́n ń sọ tí baba Akeugba Gold ń sọ nìyẹn bó tẹ̀lé pé mi ò fara mọ́ n tí wọ́n ń sọ nìyẹn pé kó bẹ̀bẹ̀ tó bá ti bẹ̀bẹ̀ ó ti parí bó tẹ̀lé pé mi ò fara mọ́ ẹ̀ṣẹ̀ Saheed Shittu crime tó commit ọ̀pọ̀ ju kọ́kàn bọ́ sórí social media kọ́ ọmọ tó pọ̀ ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹnìkan lọ ṣé mámù lọrin nu ẹ dá mi lé lórí ẹ dìde ìrọ̀rọ̀ ìmáàmù lọrin ojú ẹ tí bàbá yìí rọba lọrin ojú ẹ tí mo lè fi sẹ́nu bíi ṣàwámẹ̀ tí máa tú rẹ̀ Adam, máa tú dànù. ṣé ádámù lọ́ba ìsìláàmù lẹ Yorùbá jẹ́ ṣé Kamaldeen ló ṣe gbá alágbára omi ni oníkan olómi pọ́kìtì ayin ayin ìmáàmù ọ̀fà ó yẹ kó máa bá wọn ya láìlọ́ọ̀nù bíi tẹ́tí ń pọ́n àmàlà the whole imam of one city are you kidding? ibo ni justice wà ọ̀pọ̀lọpọ̀ yín ò lọ lé kéwú bẹ̀tẹ̀ fẹ́ ṣe wá sí ọ̀pọ̀lọpọ̀ yín ò lọ lé kéwú bẹ̀tẹ̀ ẹ fẹ́ kọ̀ndẹ́mù àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa kéwú lákùndín inúkùn wàlíẹ̀dín lásán ilẹ̀ tútì báyìí malam tẹ̀mí sọ pé sẹ́wọ̀n pé à ń ṣe ẹ̀ ń bá wọn kìrìsìtẹ́nì jà ni kò Baba ke kí gbàgbọ́ ọ̀dọ̀ sọ pé ń bá kìrìsìtẹ́nì jà àní Saheed Shittu tó jẹ́ agent ti yín òun àbí client yín òun ló fa mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó dojú ara wọn kóra wọn àwọn èèyàn bàbá mi kìrìsìtẹ́nì ń bẹnu wọn á lọ sọdún lọ́dọ̀ ìyá agbayì nígbà àsìkò kìrìsìtẹ́nì bá dé ìyá agbayì ó wá sọdún lọ́dọ̀ bàbá kábíyèsí nígbà àsìkò tá a bá ń ṣe iléyá àbí tá a bá ń sọdún àwẹ̀ Islam ló kọ́ wa o àwọn alálùgbò rẹ ó ti yọ nísìn ṣe dáadáa pẹ̀lú wọn o ní tán pè ni Islam kì í ṣe à ń bọ́ sójú eh, orí stage à ń kọ à ń ṣe kírísítẹ́nì àti mùsùlùmí eh, eh, kí lórúkọ ẹ̀ and kìíní kan tá a náà ń ṣe yẹn ìyẹn ìyẹn ọ̀nà tó jìn nìyẹn ọ̀nà tó jìn easy way táwọn bàbá wa fi máa pè yẹn sójú ọ̀nà Islam nígbà tẹ́yìn ò tí ì délé ayé torí ẹ̀ dàgbà ọ̀pọ̀lọpọ̀ yín ó ti yẹ yín nísìn òun náà ni al-a'malu salih wal-aqwalu salih wal-akhlaqu salih àwọn ìwà dáadáa àwọn ọ̀rọ̀ dáadáa làwọn bàbá wa fi wí ní àtàwọn kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́bọ láyé ìgbà kan kìí ṣe bible and kìnnì kan tẹ́yìn ń ṣe ní ìsìn ni wọ́n fi pèyàn sí islamu láyé ìgbà kan ìwà dáadáa pẹ̀lẹ́kùtù ìṣesí dáadáa irú irú strategy táwọn bàbá wa lòun ni wọ́n bá lọ́wọ́ àná ìtàkẹ́gbàgọ́dù ń sọ fún yín nìyẹn pé lákùndínìkan wọ́n lé dín ẹ kí islam ò ní sinmi That's what he's telling you. Ilẹ̀ ilé tú yìí tẹ́ bọ́ sórí social media tẹ́ ń sọ ṣẹ́ ń bá wọn Christian. Ija ni. Sáfà Saheed Shittu ni gbogbo yín fẹ́ bàjá lẹ̀ mọ́ tẹ́ ń ṣe mọ́ àwọn wo ni wọ́n mọ́ tí wọ́n ń ṣe mọ́. Àmọ́ tá ń ṣe mọ́ la ní kọ́ wá kọ́ wá kọ́ wá sí kóòtù. Ẹ tọ́ mọ́ tí ń ṣe nìyẹn náà. Àmọ́ tá ń ṣe mọ́ la ní kọ́ káwọn ọlọ́pàá. Eh, you now talking about okay, níbo ni ọ̀rọ̀ sísọ bàbá kí gba góòlù tẹ́ fẹ́ tẹ́ fẹ́ tẹ́ fẹ́ bọ́ǹdù ẹ̀ sínú blind mọ́tò ni oní oní oní tinted window tẹ́ gbé lọ sọ́sọ́gbó did you ever talk about that did you ever say something about that who sent those police those fake police officer, to arrest baba akewugba gold in zone two did you ever spoke about that I, I don't think so I doubt it social media you guys just the whole world is listening to you. But ti you yín enough of your hypocrite enough. social media ni islam yìí sí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn sùúrù ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ní kí Saheed Shittu tó dé pẹ̀lú dáwà mùjẹ̀mùjẹ̀ and that's what we are telling you kò sẹ́ni tí ń bá Saheed Shittu rà tí ń bá ajá is one of our brother àmì tó bá ti ṣe irú tí Saheed Shittu ṣe òun lọ da islam rú òun lọ sọ àwọn bàbá wa dẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ tí wọ́n fi tí gbogbo àwọn ta lọ lọ́run nǹkan kan tí wọ́n fi ń jáde tí wọ́n fi fẹnu bá àwọn bàbá wa Saheed Shittu lọ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n wá ní ọwọ́ ṣe lójú ní ìsìn wọ́n ní okay o lọ ṣe lọ lọ ṣe needful and let me tell you something enough of your shenanigan the, it, what I want to tell you right now right the reason why for all of you tí Saheed Shittu ò fi lè tí ò fi lè ṣe apology I will tell you this evening ó ti yẹ nísìn irú àwọn èèyàn báyìí ni wọ́n ń bẹ lẹ́yìn Saheed Shittu tí Saheed Shittu ò fi lè ṣe apology àwọn kan ń bẹ lẹ́yìn Saheed Shittu tí wọ́n ń sọ fún wípé máa jó lọ à ń wẹ̀yìn rẹ ìjáyà ìjáyà ooo ìjáyà ìjáyà wàá lè dúró ńlẹ̀ kò lè dúró sóko bí ìjáyà ṣe ń gbé bí ṣe ń sá bí ṣe ń dọ́gbọ́n wọnú Èkó ní sálọ Òṣogbo ní sálọ Ọlọ́rin lẹ́yìn tó lè ó lè tú ìmáàmù Ọ̀fà lẹ́nu tó máa tú dànù ìmáàmù kinní kan ló lè kinní kan you know mo gbọ́ àfáà kan náà àgbàlagbà àfáà ni àfáà kan jẹ́ ní kí lorúkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń táwọn ń ṣe lórí Don Didi àbí kí ló ti pe péèjì rẹ̀ ni mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ń táwọn ń ṣe Saheed Shittu ló gbà lọ́wọ́ mo fẹ́ràn àfáà náà púpọ̀ ni kò ní jẹ́ kí n sọ̀rọ̀ burúkú sáfáà yẹn ọ̀pọ̀lọpọ̀ ń táwọn ń ṣe Saheed Shittu ní gbà lọ́wọ́ àwọn. bó o ní onímímà òpin ayé ti dé bá níbi ìṣesọ́ o àwọn tí ò ní nǹkan ni wọ́n máa ọ̀fà tí wọ́n ò ní fáwọn tí wọ́n ní. Saidi now now Saidi Shitu Saidi Shitu who doesn't have a certificate high school eh, high school diploma Saidi Shitu who doesn't have any kí lorúkọ rẹ̀ certificate ilé kéwú now he become Saidi Shitu wá di mentor ó wá di ó wá di mentor I'm sorry ó wá di mentor yín níwọ tó lọlé kéwú tó ka kéwú tó tún jẹ àgbàfà oníwàásí Saheed Shittu tí ó lọlé kéwú tí ó sì ń tọ́ ah, ọ̀rọ̀ anábì màmá ṣe o nígbà táyé bá ń lọ sópin irú àwọn èèyàn báyìí la máa rí o àwọn tó jẹ́ sí pé àwọn là ń pè láàfà wọ́n sì tún máa gba wọ́n máa gba wọ́n máa gbẹ̀kọ́jẹ lọ́wọ́ ẹni tí ò ní. wọ́n sọ̀rọ̀ àwọn dẹni yẹ̀yẹ́ débi pé afọ́jú ni ó máa fi ni ó máa fi wọ́n rí na afoju ni ó máa fi wọ́n rí na ọ̀pọ̀lọpọ̀ táwọn ń ṣe Saheed Shittu lọ́gbà lọ́wọ́ àwọn ẹ dákun jàre bíi kí ni o bíi kí lẹ máa ṣe tí Saheed Shittu gbà lọ́wọ́ yín o àgbàfà wa àgbàfà wa tó sọ̀rọ̀ yìí wọ́n ti mọ́ra wọn kí lẹ máa ṣe tí Saheed Shittu gbà lọ́wọ́ yín bíi ká rẹ́pù èèyàn bíi ká pààyàn torí tí Saheed Shittu ń sọ nìyẹn kí ni òye yín bẹ̀ báyìí yípẹ́ yìí ń tánìṣì méjì Islam kí ni òye yípẹ́ yìí lẹ́ ń da Islam rú kí ni òye yípa ilẹ̀ jẹ́ kí islam ó lálàáfíà gbogbo ẹni tí wọ́n ń dẹ̀ islam rú o nílẹ̀ yorùbá tí ó jẹ́ islam ó lálàáfíà o yóò wọlá déédéé àsìkò yìí àti déédéé aago tá a wà four forty eight lamẹ́ríkà ń bí ó ń tàn wọ́n ò ní nísinmi o ìsinmi ó jìnnà sí ọ. torí ẹ̀sìn islam o lalaafia o yoo wola deedee asiko yii ati deedee aago wa 448 lamerika n bi on tan won o ni nisinmi o isinmi o jinna si o tori esin islam yii is one of my property or is our property as a muslim it doesn't belong to you it doesn't belong to me. It belongs to all Ummah of Islam, oh, all Ummah of Islam. That we will now be quiet. We will now be silent. And you can't silence us. Kawadake kama ká máa wò ṣe wana wana lórí social media pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn fake viewers in tẹ̀ ń lò. three thousand four thousand rọ́tẹ̀ ń we will now be quiet. ó ti yẹ yín nísìn tẹ́ bá fẹ́ silent wa ẹ̀ ní silent wa yín táwọn bully àtàwọn kí lorúkọ rẹ̀ àwọn blackmailer máa ṣe nìyẹn find every possible way to silence someone it's not gonna happen it's no no this is 2024 ẹ̀ ń bá ti ṣe wọ́n wọ̀nrán nínú yín o we will come for you and gbogbo àwọn ọlọ́pàá tẹ́ máa ń lò gbogbo ẹ̀mí bàbá akéwùgbà góòdù ti tó àṣírí that's why you are so pain you are in pain ara ń ta yín inú ń bí yín gan pẹ̀lú gbogbo tí akéwùgbà lọ sọ yẹn I cannot imagine àgbàlagbà kí wọ́n jáde kọ́ ọmọ ní sẹ́sàáyé di ṣíìtù lẹ́fẹ́ bá jà tí gbogbo yín fi tẹ́ fi mọ tẹ́ ń ṣe mọ́ kínníkínní kan tá a fà yẹn jáde ti ń sọ ọ̀rọ̀ rádaràda lẹ́nu sẹ́sàáyé di ṣíìtù lẹ́fẹ́ ṣé kò tó ń tẹ̀yàn má bá yàn jà tẹ́yìn bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ lóòótọ́ tẹ́ jẹ́ ni tọ́jà sípò fẹ́ kó wà dẹ́nà níwájú ọlọ kò yẹ kẹ́ ó yẹ kẹ́ bá Saheed Shittu jà in tó ṣe was too much ó ti pọ̀ jù tẹ́ bá wà rò pé gbogbo èèyàn kí wọ́n máa wòran kò ní ṣẹlẹ̀.